السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنسق فون الله وبالا نجولا أن ترى إكياتي فون أسواج يدا ألفاوى ألشقاوى الفاوى النبي ومحمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run kó mọ́ bá nábì ní àtàwọn aráàlú rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àbẹ̀rẹ̀ wọn ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́sáfà náà yìí wà kúrò àtàlùkìyàmà tíra tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ìwúrọ̀ ọjọ́ òní ìdáhùn àti ìbéèrè ẹ̀sìn tó ṣe pàtàkì kìtàbù zakat ni à ń kà lọ́wọ́ ọlọ́mọta àfọwálú wọlá bẹ̀rẹ̀kátà lè máa lọ́yọ̀ zaka wọlá Qur'an al-Karim kọ́chẹ́ náà bá gúgúlá wa. Naam. One question 689. آه زكاة مرتب الشهري zaka ẹ ti ń gba owó oṣù owó oṣù nígbà tí ó ní ìdíkọ̀ yọ zaka àyè báwo ni àwọn kan gbé ẹ program kan gbà kan pé kó máa yọ zaka yẹn lóṣooṣù ẹgbọ́n parẹ́ gbà yẹn wọ́n ti wọ́n ní ó ti kí wọ́n ní ṣẹ̀rí àwọn ipa rẹ̀ question six orange eighty nine rajulun ya'tamid fi dakhilihi ala murad shahari arákùnrin kan fẹ́ pé tó pọ́kànlé tó farati òun náà ni owó tí ń wọlé fún ní oṣooṣù àyàtúrò báàdù yóò fẹ́rẹ̀ báàdù àkà yóò nà ń bẹ yóò rẹ̀ tọ́jú ń bẹ kàkẹ́ ìfẹ́ yóò rú zakat hàdà mẹ́rin bí onírú ẹni bẹ́ẹ̀ ti máa yọ zakawo rẹ̀ yìí aljawab idan alayhi an يدبته يدبت بالكتابة ما يؤخره من مرتبة مراتبه ثم يزكيه إذا حال عليه العون nítọ́jú ọ̀ràn yẹn lórí ẹni pé kọ́ máa yẹ tí ó wọlé fún lákọọ́lẹ̀ tí ń tọ́jú lẹ́yìn tó bá ní tó ń tọ́jú yẹn lẹ́yìn náà yóò wá yọ ìtọ́tọ́jú ẹ̀ yóò wá yọ kálórì ẹ̀ tó bá ti ipò ọdún kullu wáfẹ́rún ṣáàrí yuzaki hàlà àlẹ́ ẹ̀ gbogbo owó tó wọlé lóṣooṣù yẹn yóò yọ kálórì ẹ̀ tó bá ti pé ọdún kan lọ́wọ́ rẹ̀ wà ìzákà jẹ̀mí tábà án ṣáàrí awọ́l fẹ́rẹ̀ àbáṣà fẹ́ kó sì ṣírò gbogbo yẹn gbogbo ọwọ́ ayọ̀ zaka yẹn láti bẹ̀rẹ̀ ọdún oṣù ọdún fún àbá àtẹ̀bí wọlá o ajọlọ zaal yẹlẹ gbalada rẹ ọtọwọ tabaru zakat mu ajẹlẹ an wafarin lẹbi lam yaxilu aleyhi hal yóò yẹ pé àwọn òyìnbó tí o sì wọlé kọjọ zaka rẹ yẹn yóò gbalada rẹ pé o yọ zaka rẹ kó tó wọlé tí o sì kọdún yẹn. ولا مال أن تعجيل من تعجيل الزكاة إذا رأى مزكي مصلحة في ذلك كريسيا برون به كي يزكاة in advance o de kí ẹ má yẹ kó lọ́ra ni kí ẹ yọ in advance sí aburú ń bẹ̀ o de anuwa fẹ̀rẹ̀ nìkan fún àwọn tí o ti wọlé alẹ́dẹ̀ lámìyá ìlú alẹ́ tí o ti kọlu kan yẹn wàlámà lè min àdéhùn zakat ìzàrà àmúzákìlì mùsùlùmí tàbí maslaha ó yẹ kó wọn yọ zaka yìí ní ìlú olúfi dáa jù kó yọ àmà tààkìrù ha àmà kọ́ wa ti dé pé zaka yẹn ti tó kọ̀ wá yọ lọ́la báadà tẹ̀mẹ́ mọ̀láhàrú wọn àti kọ́dún kan bala yẹ ju ilé ọba ṣẹlẹ̀ àmọ́ ilà lè ọ̀zọ̀rẹ̀ nìṣẹ̀rẹ̀ ẹ̀ àti sẹ́kọ́ ní ọ̀zọ̀rẹ̀ tó bá ṣẹlẹ̀ àmọ́ lókun kalgaibiya ba ko kusin ne kalgaibatul ma ba wayo sin àwọn géèbà tó fòkàrà àbáwọn tálkà tó fún sílẹ̀ wallahu ta'ala alam wa alaikum salam àbúrò yóò sì fún lówó yẹn tí ó sì pé wọn ò ní fún lówó yẹn ó di ọmọ àgbàlá tó wọ́n fún lówó yẹn bí àkókò sí báńkì náà ni ó di ọgbà pé táìmù tó bá wò kọ́ lè bá rí tó bá lè máa yọ sàkárẹ̀ ó fi dáa jùlọ. fóun ní yẹn tí wọ́n fún fifty percent yẹn kọ́ yọ̀ọ̀sẹ̀ kálórì ẹ̀ bí o ti dọ̀rọ̀ ẹ̀ gbà tó ma pé òun bá tó ma fẹ́ tó ma tètè táyà òun rí gbà kó má di pé yọ̀ọ̀ di wàhálà lórí pé ọdún kìíní ọdún kejì ọdún kẹta tí wàá kó zaka kó rẹ̀ kó yọ zaka lórí ẹ̀ yọ zaka lórí ẹ̀ fáìn tó ẹ pé òun yẹn máa ń tún pọ̀ sí dèédé tó bá pọ̀ sí èyí tó di yọ zaka lórí ẹ̀ ti dúró ó ti dúró ó di ten million gbégbé àfáà bí rẹ̀ ó di yọ owó yẹn padà wá di seventeen million orí seven million yìí ti yọ zakai ó di wa. yọ èyí tó ti tí ọ̀nà which means ó yẹn bá àlọ́ rẹ̀ gan-an kò lè tó báyẹn tó pé ó ti ná ń bẹ̀ nígbà pé ó ti ná ń bẹ̀ ọwọ́ ìtó bá kù yẹn ni ó sọ pé kọ́ máa kọ́lẹ̀ tó bá ti wá kọ́lẹ̀ lápò bí oṣù mẹ́fà ó lè yọ zakai yẹn àwọn oṣù mẹ́fà yòókù yóò máa jẹ́ in advance ó di wallahu ta'ala lábẹ́ sírò míì lẹ́yìn oṣù mẹ́fà tó ti yọ yẹn ló mọ̀ sírò rẹ̀ náà. question number six ninety àbí hukmu zakat amwal salaka nanamu ìmọ̀ kí ni ìdájọ́ ìzàká owó tẹwàá sàárà. لدي مبلغ من المال من آل خير لبناء مسجد فبقى عندي أكثر من سنة فعل عليه زكاة أو لا هو زكاة هو سرقه كل العون لدي مبلغ من المال من آل خير أو يقو أو تون الشيري وقوفني كيف يكون مثلاتي لبناء المسجد هو يدي عندي بقى عندي أكثر من سنة هو يدي يقول له مدى وان يلوم حاول تقولوا هل عليه زكاة أم لا سيأتي زكاة لوري هو يقول له النساء بلوش فدوك الله منه الجواب ليس عليه زكاة مطلقا ويوزا كمبي قراو كوزا كمبي كيس هو ينينين سراني لأن أهله قد أنفقوه في سبيل الله torí àwọn tí wọ́n ní owó yẹn wọ́n ná sójú ọ̀nà tọ́lọ́ ọba ni wọ́n alẹ́ kà mubadara ti lè tẹ̀m̀fíìd ìjọ ẹ̀kọ́ ti ti láti kọ́ máa fi kíákíá láti ṣiṣẹ́ rí kíákíá wallahu muwafiq ọlọ́run kò tó wá sí kóńgé dáadáa. حكم زكاة الأموال الصناديق صناديق الخيرية mo sọ fún wa pé bó gbé kíní fóònù kíní fan kọ́ì bẹ́ẹ̀ wọ́n ti máa gbé àwọn àpàtì kìíní àpàtì bí àpàtì fẹ̀dẹ́kù yẹn wọ́n máa gbé kọ́bá ní Saudi Arabia náà mọ́sáàtì ńláńlá yẹn ó di sẹ́gbẹ́ wọ́n ní ti àwọn àpán wọ́n fẹ́ gbéyàwó wọ́n ní tata àwọn ọmọ òrukàn wọ́n ní tata àwọn student tí wọ́n fẹ́ ràn lọ́wọ́ òrì tí wọ́n fẹ́ síbẹ̀ bọ́ọ̀sì yẹn ló ju owó sí wọ́n pè ní sanadik sanadik kàyíríyà oye àwọn bọ́ọ̀sì iṣẹ́ orí oye ni لدينا في جامع الملك السعودي صندوق الطبية oni lọ́dọ̀ wa ní mọ́sáàsì jami saudi mọ́kì saudi ní fún box fún tàwọn medical something وهي عبارة عن جهاد المال يتم تمويله في من جامعة هنا نقول أو أبوك عليه فيقول وما تجوا وسبه تتدم تقول أنا وين من لاتن الجامعة والانكتناء والانتقاء جزءا يسير من مكافأة الطلاب لينا أمون دينا أن لازم بكاتا وأكيكو ويتم من خلال هذا الصندوق إناعة الطلاب المهتاجون مهتاجين لينا لا تكون طبعا كوي جو إنه أما بوكس مهين إناعة الطلاب أما أنا أما ستودنت لو ولا نتوقع بكاتا على مبلغ الموجودة في صندوق الزكاة سو تو عنو بنكي تو عنو بوكسي سو كان زكالوريا الجواب إذا ليس في مال صندوق مذكورة وأشباهها زكاة كسي زكالوري تو عنو بوكسي تاتلاي أبي انتبه جبال كسي زكالوري لأن المال لا مال لك لا ملك له torí owó yẹn kì í sowó rẹ̀ ni oye bẹ́ẹ̀ huwa mu'adda li wujuh al-akhayr atọ́jú ẹ̀ láti máa na sí ọ̀nà oríṣẹ́ rẹ̀ ni kasair amwali mawqufa fi a'mal al-khayr ní ẹbí gbogbo owó tó àtọ́jú kalẹ̀ fún àwọn iṣẹ́ rẹ̀ wallahu ta'ala alam kálọ́ báyìí ita ta zo da daidai ba za ka haka falo ba wani musa a falo wa lalbarka سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وعليكم السلام sẹ́gbẹ́ tàbí ló bá ṣe zaka rẹ̀ lọ́dún shawal àbí lùkàdà ló tó pé àmọ́ fẹ́ gbàgádà Ramadan ọwọ́ ayọ́ eléyìí ṣe déédéé ọyọ́ in advance àmọ́ kótó wá pé láti inú Rajab àbútáwà ọwọ́ agbá ọlá kótó eléyìí ọba ṣe rẹ̀ àmọ́ eléyìí ẹ̀sẹ̀ ni torí o lè kú àwọn ọmọ rẹ̀ kàn rúpọ̀ ya owó àwọn ni wọ́n kà pín mógún ni ọmọ yẹn rà dáre kéèyàn yọ in advance ṣẹ̀rí àfaramọ́ àmọ́ kéèyàn délé rẹ̀ ṣẹ̀rí àfaramọ́ orí àwọn ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ló fún wọn yẹn ó di owó yẹn ti tiẹ̀ mọ́ wọ́n ti zaka ni kó ti fáwọn tó ní wallahu ta'ala alam. ó ní àwọn yẹn la ẹlòmíràn rẹ̀ pé njẹ́ ó fi ten thousand sí ní ìsìn tí wàá di ní Ramadan ọ̀rọ̀ ìta ló lè má kà ó di àwọn ilé ní ẹ̀ sixty times six nine àbí ẹgbẹ́ gbẹ́gbọ́n ó di ṣe rí nìyẹn ẹlòmíì bùkátà ẹ̀kọ́ gbọ́ lásìkò yìí lọ kúdà jù wọ́n kó máa pẹ́ jù àwọn àbúrò àbùzẹ́rẹ́ kan tó fowó kún oṣùmẹ̀jì sílọ̀ kan wọn. owó yẹn kìí ṣe owó sí wọn ni àti ìmáàmù ni àti ẹgbẹ́yọ ni níwọ̀n gbà tí ó ti yọ gàkà yẹn kìí ṣe owó wọn mọ́ kó ti fáwọn tó ní torí bùkátà míì kẹ́ ẹ gbọ́ lásìkò ọlọ́ọ̀bà mọ́fà rẹ̀ ṣe wa gbà mí rí pé àárẹ̀ nti o ti dara bi fifteen thousand ní oṣù yìí tí bá ń di oṣù tí ń bọ̀ gàgé ẹ̀ máa lọ bí one fifty thousand so níwọ̀n ìgbà tó yọ ẹ̀ kó fún níwọ̀n kó fún àwọn ní nǹkan ní nǹkan wọn kọ́nà wọn fi àlùbáríkà sí. tí ẹ bá kọ́ bá máa tọ̀ àwọn ní nǹkan ọkọ yẹn yóò mẹ ha sídìí pẹ̀lú ọ̀gá tiẹ̀ yìí bí wọ́n ti ń ká èrè kórè oko bẹ́ẹ̀ kó di ọ̀gá kárẹ̀ ọ̀dì ó di wa nisab ló náà kàn nídìí tí wọ́n ti kọ́ nisab ọdún yọ kẹ̀dẹ̀ pípa wọn nìkan ó di bó ti wọ́n á lè kó sọ